dey kpeme a lot of people, wey be say they injure a lot of people. wey be say some still the hospitals that they talk to and so my people. why be say some now that they fear to sleep inside their own house some people like this, they not feel close their eyes When one of the people wey be say that they work for koiki wey be say that they eh, work for koiki They go interview the kabiyesi wey be say e dey for igogon The kabiyesi son get up He tok say Eh, the fulani them dem dey vex becos of say eh, sunday gboo can't chase seriki they can't chase them away from igogon and many of them they talk say as they come the fulani people come to where they come They come they talk say our ah, boys of sunday gboo where are you we are ready oh, we are ready See they don't ready say sunday gboo boys we are ready oh, sunday gboo where are you He said before you know before they start to dey go after people. wey be say dem start to dey do wetin dem like wey be say dem start to dey do wetin no make sense to people. e say na e say because say sunday gboo come chase some fulani comot for igogo na im make dem people come gather hand start to dey go after the yoruba people. wey be say e dey for igogo and now the igogo people, dey cry dey come outside say make sunday gboo come save them. Save them with him boys because because as sunday gboo don chase them. na im make them sef come dey come back say okay o oh. the thing wey sunday go do to them as e chase them, comot dem sef go do times ten to the yoruba people wey be say dem dey live for ikogan my people, make i leave on make una watch di video make una hear the word wey be say dey come out from kabiyesi son mouth because the kabiyesi sef dey very very shocked wey be say the kabiyesi sef as dem dey ask am question The kabiyesi no gree talk anything. he sef dey fear because he no wan talk anything. maybe he no wan make fulani come come after am maybe e dey shock of wetin happen say ah This thing are true abi no be true maybe if kabiyesi just dey shock on im e own na im make im e no wan talk or a lot of people say the kabiyesi dey fear to talk because e believe say the fulani go come after am because the kabiyesi everything wey dem dey ask kabiyesi even when sunday igboho dey talk to am for phone kabiyesi no dey talk anything no dey utter any word from im mouth so my people make i leave una make una watch the video and make i no forget to let me know wetin una think for the comment section my people. pipo kábíyèsí náà ló máa ń dùn kàn. wọ́n ti mọ̀ yín wọ́n ti mọ̀ yín. wọ́n gbọ́ yín. olúwa mi wọ́n gbọ́ yín ẹ bá wọn sọ̀rọ̀ olúwa mi wọ́n gbọ́ yín. Thank you so wọ́n ti wá sọ pé fámìlì mi tó bá lè ní pé kíni tí àwọn ẹ̀sìn ti Bàbá wa igbó igbó àwọn bá kábíyèsí sọ̀rọ̀ lọ́wọ́. Wọ́n gbọ́ ó dààmú ó dààmú ń bò ń bò kílẹ̀lì kílẹ̀lì. so bàbá kéèsì ta tún wá rí níbẹ̀ yẹn ó ní. so kábíyèsí yín tá wá sọ ń sìn á ní pé gbogbo ọ̀dọ́ even ọmọdé àtàgbà gbogbo wa ká lọ wá nǹkan agbára ká gbàgbé ọ̀rọ̀ ẹ̀sìn kìrìsìtẹ́nì mùsùlùmí torí tá a bá wọnú fámìlì tá a ti wá mùsùlùmí wà ń bẹ̀ kírísítẹ̀n wà ń bẹ̀ ẹlẹ́sìn àbáláyé wà ń bẹ̀ ẹjẹ́ apá ogbélé ètì mùsùlùmí tó kú ń sìn ṣé kírísítẹ́nì ò sunkún ẹ̀ ni gbogbo wa là ń sunkún ẹ̀ náà ẹ jẹ́ kí gbogbo wa ká wá kíní ká rọra tẹ bá rọ àwọn ọmọ fúlàní wọn ọmọ tí ò tọ́ ọmọ ẹ̀ ó mọ̀ bọ́n gbé tẹ̀bí wọ́n mú rẹ̀ ni ẹ̀yin táwa gbogbo àwọn ọ̀dọ́ yìí mo fẹ́ gbogbo wa dìde àwọn bàbá wa yìí ó wà kí wà lẹ́yìn wọ́n fún wa ní ẹyin kíní. pẹ́ o kí bàbá mi lọ sẹ́ẹ̀. kó lọ́sẹ̀ lọ́sẹ̀ bọ̀ bí Yorùbá ṣe nínú mi mi ṣe máa ń ṣe. fọṣù wo bí ta ti lọ. wọ́n pa àwọn bàbá àti ìyá wa ọmọ kékeré kan ọmọ five years kan nínú padà hmm. ah! àwọn wèrè kan lè wá dúró síbi àwọn haúsá ètò àwa wọn ni wọn ṣàgbò lórí yín àwọn wèrè wọn ló fẹ́ ṣe àwọn wọn ni wọn ṣàgbò lórí àwọn tó ń ṣe pẹ́ dànù kábíyèsí ilé yín àti mọ́tò kan ló wà ẹ̀ tó sun oúnjẹ tó ń bíbọ̀ kan náà tó sun mọ́ ẹ̀ ẹ̀ dùbọ̀ so àwọn kan wà bẹ́ẹ̀ dókítà òun ni wọ́n ń ṣàbò kábíyèsí àbò òun ló ń ṣe lórí àwọn wo kí ni iṣẹ́ kan tó wọ́n ṣe kí ni ìdúró tó wọ́n dúró sí bẹ̀rẹ̀ ṣe é sí mo mítọ́ fún wọn o èmi ò sọmọ ìlú ẹni tó rán nǹkan tó wọ́n rán mi láti ṣe mo ti ṣe mi ì bá mi ì kí mo ì bá ẹni bò jà ṣùgbọ́n tọrọ rẹ ẹja sọ̀rọ̀ nǹkan bí ẹ̀yin lẹ pè wọ́n bí nǹkan tẹ́ máa ń tẹ́ máa ń rò pé fẹ́ wá bá yín ṣe mi ò wá mọ̀ yẹn o but mi ò ríṣẹ́ pàtó kan táwọn fúlàní wá ṣe o àwọn fúlàní tó wà ní kọ́mbàdì yìí àwọn fúlàní ní gbogbo wọn o haúsá ní gbogbo wọn fúlàní ni wọn fúlàní ni wọn àbí àbá wọn sọ̀rọ̀ ni mo ní kí lè bá ṣe wọn ní ẹ ẹ fúlàní ni wọn ìgbẹ́lẹ́yìn náà ẹ lé wọn lọ ẹ fẹ́ wọn àwọn ọmọ yẹn ṣe kí ẹ ah, abẹ́ mi ṣètò mi. dábì lè lè sọ̀rọ̀. Ah, ẹ ṣe akínyìn o lórí ìlú ìbàjẹ́ pẹ̀lú gbogbo àsìkò tí a ti ń wá síbí ọlọ́run á ràn yín lọ́wọ́ ọmọ bíbí kábíyèsí ìgbọ̀dọ̀ tí mo bá ní sọ. ohun tó ṣẹlẹ̀ láti ìgbà tẹ́tí wá síbí ni ọkàn tiwa náà lójú kiri torí irú nǹkan tó ṣẹlẹ̀ lánàá yìí kì í sábà ṣẹlẹ̀ gbogbo nǹkan tí ó ṣẹlẹ̀ lánàá a rí pé àwọn ọmọ ìlú gan ni wọ́n dìde bẹ́ẹ̀ni tí kì í bá ṣe dídìde tiwọn ó máa dùn yẹn lọ ó máa dùn yẹn lọ torí àwọn tó dìde ó jẹ́ àwọn ọdẹ àwọn àmọ̀tẹ́kùn tó yẹ pé láti àtàrà ìgbìyànjú yẹn náà ni wọ́n ṣe dìde akúnyọ̀ yẹn àgbàtẹ́jú lọ ẹ̀sìn ti wá sílẹ̀ láti gbàtẹ́jú wá láwùkọ́ yẹn ẹ̀sìn ti wá ẹgbẹ́ ẹni tàbí wá síbí inú àwọn boys máa ń dùn gidi fáwọn tẹ̀ tún rí yín bòtó jì because wọ́n lè dé lànà ń gbé tó ń pa àwọn tó wà ní sòsì bẹ́ẹ̀ tó ń pa náà ni pé ẹ̀yin ọmọ gbowó hmm. ọyá àwa ti dé o àwa ti dé àwọn tó ń gbọ́ Yorùbá nínú wọn hmm. wọ́n lè kú òtí wọn ó mì pé uh, bàbá wa tó wá ètò ẹ̀dí ẹ̀ náà wọ́n ti tún fi ń retaliate ní ara wa ọlọ́wọ́n ajé kárí bàbá wa Ìgbòho náà ọlọ́wọ́n ajé kárí wọn pẹ́ o ẹjọ́ ẹ̀yin tẹ́ súnmọ́ bàbá wa ẹdẹkùn ẹ sì a ti ń gbọ́ pé bí wọ́n yóò máa gbọ́ pé wọ́n sì máa wá òtó jù ìkejì ni pé ó dùn mí pé ẹ pẹ́ díẹ̀ lára àwọn tó jẹ́ bàbá wa nínú òṣèlú wọ́n ṣẹ̀ kó mi láyé nísìnyí àwọn ni wọ́n influence àwọn pípù yín sójà yìí láti wá kára ẹ bá bá wọn bí ni fúnra yín direct lè bá yín ta fí wọn pé kí ni wọ́n wá ṣe because àwọn sójà yìí wà ń bẹ̀ wọ́n fi tó ọ̀ sì dé ẹ̀yin wa tó ọ̀hún dé ẹ̀yin nìsín tó ṣe ń sọ gbogbo nǹkan tí wọ́n sọ. Ah. tí ẹ bá ní opportunity àbí láti yẹ pé bàbá múránà yìí gangan kí wọ́n kó àwọn ẹrù wọn wọ́n máa kó wọn lọ. bàbá mi ò mi ò ní àṣẹ láti sọ bẹ́ẹ̀ fún wọn láti bí wọ́n léèrè. kábíyèsí wà lórí ìdùnnú. kábíyèsí wà lórí ìdùnnú o kábíyèsí o mo lè ṣe kábíyèsí o. kábíyèsí o. ìjòkó àwọn náà wá bá ó yẹ kí kábíyèsí wá bìlẹ̀ wọn pé kí ni fẹ́ wá bá wọn ṣe o nípa ti olóyè bàbá wa Chief Sunday Igboho ó ṣá ẹkọ ọkọ Fúlàní àná gbogbo ọ̀sọ̀ọ̀sẹ̀ tá à ń mú kò sí ká má lọ sí ìlú kan àbí kejì ẹ̀ ń gbọ́ má sọ fún yín pé bí mo ṣe wà yìí mi ò fọ́n mi ò wẹ̀ mi ò ṣe é létí mo ṣe dẹ́sì láti àná gẹ́ta ìṣìnlẹ̀ tó tó tó wọn ní oṣù mo yẹn ń dráìpì ọmọ oṣù orí stẹ́rìn láti Ìbàdàn tó dẹ̀ kórí mẹ́ ṣùgbọ́n wọn ò lè gbọ́ orúkọ bẹ́ẹ̀ yẹn kọ́ má sọ pé ẹ wọn ò gbọ́ alẹ́ àná yẹn náà àwọn tó ti ń dé yẹn lóògùn yẹn ni wọ́n wọ bíbí mọ́tò wọn yìí wà nílé epo yẹn mọ́tò méjì tó gbé wa ó yìí wà nílé epo mẹ́yẹn tó ń dé lóru àná sí gàngàn táwọn náà ṣe wá dé ń sìn àwa fúnra wa la máa gbára wa o Ìgbòho Ìgbòho Ìgbòho Ìgbòho gbogbo wọn ta dúró sí bíbí ni Ìgbòho o Ìgbòho ń ṣe tiẹ̀ ń sìn àwa náà nìkan ní kíni ẹ̀yẹ ká ṣe tiwa o wọ́n ti ṣí ọ̀nà fún wa ẹ̀jẹ̀ ká tọ̀ òun náà làwọn ṣe wá ṣiṣẹ́ ẹ̀rí wọn bì í ṣùgbọ́n a ní wọn a mọ̀ wọn a súnmọ́ wọn òun làwọn náà ṣe ń jẹ́ Ìgbòho náà àwọn tá a bá sọ̀rọ̀ mẹ́ àti sọ fún wọn kó máa lọ ẹ̀yin náà tẹ̀yìn máa ń pẹ́ òkè o àfẹ́ yín o ṣe àdúpẹ́ o ilé ìtẹ̀sẹ̀ fún wa ṣe kí ni òtítọ́ o kò dùn yẹn lọ fẹ́mi mi ò fẹ́ tó yà gidi ni odò àgbèwà o gbogbo ọ̀dàdà ara wa náà tó wà nínú Yorùbá ara wa nínú ilé nínú àdúgbò yìí ilẹ̀ á bí wọn o tó ń jẹ nínú ilẹ̀ yìí tó wọ́n mu nínú ilẹ̀ yìí tó wọ́n mu nínú tí wọ́n sun ilẹ̀ yìí tó ń darẹ́fẹ́ ilẹ̀ yìí tó tún da ilẹ̀ yìí tó ń dalẹ̀ ilẹ̀ gangan ilẹ̀ á mú wọn o láìpẹ́ láì jìnnà ilẹ̀ á mú wọn kò dìyẹn lọ. so kábíyèsí pẹ̀lú gbogbo ọ̀dọ́ tàwa ń bì ẹ̀yin kan pàṣẹ fún wa ẹ pàṣẹ nùlù ìkẹwàá wò bí a wà lẹ́yìn àbánisílẹ́yìn tẹ́ bá ti pàṣẹ gbogbo wa tẹ̀lé yín abẹ́rẹ́ ṣe tán a ṣe tán. so gbogbo wa ẹnìkan jẹ́ ká lọ róra wa ẹ jẹ́ á tẹ̀lé ká wá ibi tí original agbára bá wà ẹ jẹ́ ká ṣe é pé àwọn àbọ̀n àwọn àbọ̀n mo máa ń sọ online mo wà pé àwọn àbọ̀n àwọn àbọ̀n tágbára yẹn bá wà á máa gbàbọn tágbára bá wà sùúrù la fi máa gbàbọn lọ́wọ́ wọn kékeré náà rọ̀bọn kékeré tí má dúró yìí téèyàn bá yìn mí tó bá fi lè mu tí ò wọlé kò lè escape kò lè yín mímọ ẹyọ kan tó máa yìn náà ló ti yìn yẹn so àwọn àwọn kíní yìí àwọn ni wọn wá aṣọ yín ni tó bá ti sùn lálẹ́ báyìí àwọn náà lásán pé wọ́n pé àwọn lágbájá ti sùn ẹsẹ pé ẹfẹ wọn ẹfẹ wọn ariwo ẹranku ẹranku bá wọn pé kó máa lọ ẹfẹ wọn kábíyèsí ọ̀nà ọ̀jìn àwọn ọmọ wa kankan wọ́n máa dúró sílùú. ara àwọn tó máa dúró ni àwọn tó wà lára yìí. àwọn ọmọ mi wọ́n máa dúró o ti fa àwọn kọ̀ọ̀kan àwọn kan ti wà ní ìgbénú ìgbẹ́ àwọn kan náà máa dúró sẹ́ àhánd pẹ̀lú àwọn ọdẹ yín tó máa jọ ṣiṣẹ́ pọ̀ kábíyèsí o. ẹ ṣe o ẹ ṣe o. bí àwọn ọgbà ẹbí. ṣèjẹ́ kábíyèsí sọ̀rọ̀ kábíyèsí. ẹ wù mí ayọ̀ gbogbo àwọn tí wọ́n wá gbé ìmọ̀ wa lánàá iṣẹ́ akéwì ti jẹ́ gbogbo àwọn tí wọ́n ń ta ní gbogbo òun akéwì ti kúnbọ́kúnbọ́ ẹ̀ ni wọ́n lò. ẹ lọ ṣiṣẹ́ àké o àti iṣẹ́ àdá ẹ dáadáa ẹni tí wọ́n yìí ló ń sọ wọ́n ya lẹ́ wọ́n ya lẹ́ wọ́n sọ àáké lẹ́nu wọ́n sọ àáké sí wọ́n gbà yà gbogbo ẹ̀ lárì gbogbo ẹ̀ lárì àwọn èèyàn wá ń darí tẹ̀. ó ti yé mi wọ́n bá dé wọ́n dé òní. ẹ ṣe gan kábíyèsí kábíyèsí a máa tún padà wá ẹ̀sà a máa wá tomata tí gbogbo ọ̀dọ́ bá ti ṣe tán gbogbo akọ́tẹ́ ṣe á ṣe tán òun ni mo ṣe sọ fún gbogbo àwọn ọ̀dọ́.